káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni àti ìlọ jìnnà ètò ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹu kí ni ohun àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí ìpele ti àkọ́kọ́ máa ní àǹfààní láti dárúkọ top celebrities mẹ́rin tó jẹ́ pé wọ́n sì wọ́n nígbéyàwó ìgbéyàwó wọn ládùn olóyin títí di ẹni eléyìí wọn ò dẹ̀ tí ì pín yà àwọn four top celebrities tí wọ́n sì wà nínú ìgbéyàwó wọn títí di èní kò sí ọ̀rọ̀ bí ìjà àbí pé a gbọ́n pé ilé wọn túká máa ní àǹfààní láti lè sọ mẹ́rin fún yín máa wá mú láti àwọn freshest àwọn latest couple in town tí a ṣẹ̀ gbúrò wọn àwọn wo nìyẹn àwọn ni promise me you be there for me ẹ ti mọ̀ pé mr adekunle gold nìyẹn adekunle gold àti simi àwọn ni latest fresh couple in town àwọn kan tiẹ̀ wá mọ̀ pé ó ti pẹ́ tí wọ́n ti ń bá rìn àjò fẹ́ wọn bọ̀ kó ṣe pé ìgbà tí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ orin àbí pé ìgbà tó ṣẹ̀ pàdé nínú orin tó ṣẹ̀ blue ni wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa fẹ́ra rárá wọ́n ti ń bá ìrìn àjò ìfẹ́ wọn bọ̀ ọjọ́ ti pẹ́ ó ti pẹ́ tó ti wà tó ti wà tó ti jọ wà pọ̀ títí di ẹni eléyìí gbogbo ẹ̀dẹ̀ wa padà ṣe kí ni ó padà já sáyọ̀ fún àwọn méjèèjì inú mi dẹ̀ dùn fún wọn mo dẹ̀ wọ́n pé ẹ̀yin kọ̀ọ̀kan inú yín dùn fún wọn bó tiẹ̀ jẹ́ wípé wọ́n fi tẹnutẹnu náà sọ fún gbogbo èèyàn pé a fẹ́ ṣe ìgbéyàwó nígbà tí a kọ̀ déédéé gbọ́n pé bam wọ́n ti ṣe ìgbéyàwó Adékúnlé Gold àti Simi àwọn ni àkọ́kọ́ ta ni ẹni kejì tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni banki W banki Wellington bẹ́ẹ̀ ni Banky W àti Adesuwa banki W òun olórin Adesuwa ìyẹn òṣèré ni àwọn méjèèjì náà ìgbéyàwó wọn títí di ẹni ẹlẹ́ni ó sì jọ wà pọ̀ níbo dẹ̀ ni gbogbo ẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n ṣe wedding party àwọn méjì lọ́jọ́ ṣọkọ ìyàwó bí eré bí eré bí eré lakọ̀ṣà àwọn gbà à eré yìí máa ń dúró tọ̀ ló bá di pé àgbọn pé àwọn méjèèjì o wọ́n ti di lọ́kọláya títí di ẹni eléyìí náà àwọn méjèèjì wọ́n sì jọ wà omi ìfẹ́ wọn ó sì ń ṣàn ó sì ń ṣàn pẹ̀lú oyin àti ìdùnnú bẹ́ẹ̀ ni ta ni ẹnì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹnì kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni Dámọ́lá Ọlátúnjí pẹ̀lú aya rẹ̀ bukola Awóyẹmí àwọn kan ò ní àǹfààní láti mọ̀ pé àwọn méjèèjì tọkọtaya ni wọ́n bẹ́ẹ̀ ni arábìnrin tó ṣe arúgbá Bùkọ́lá Awóyẹmí òun ni aya Dàmọ́lá Ọlátúnjí pẹ̀lú bó ṣe jẹ́ pé eré iṣẹ́ eré orí ìtàgé lọ́jọ́ ń ṣe àwọn méjèèjì jẹ̀jọ wà nù ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wà nù ẹ̀ lóní gidi síbẹ̀ náà pọ̀ pínyà wọ́n dìfẹ́ wọn mú ṣinṣin títí di èní eléni wọ́n sì jọ wà pọ̀ ta ni ẹnì kẹrin tí mo wá máa fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ṣẹ́rẹ́ ẹnì kẹrin mo gbé fún tó bá ní pé mo bẹ́rí fún yàn mo bẹ́rí fún yàn torí pé tó bá sọ pé ẹni tí ó padà lọ mú tó lọ fẹ́ à ó ti pẹ́ ó ti pẹ́ tó ti ń bá rìn àjò wọn bọ̀ ṣùgbọ́n ó filẹ̀ fúngbà kan díẹ̀ ìgbà tí òun náà ọkùnrin yẹn náà wá rìnrìn gbàrà tó rìn gbòòrò lọ tó lọ ó wá wò pé ẹni ìlú tọkùn fi ṣaya òun ni mo rántí gbẹ̀yìn tó máa ṣe orin kan fún tó pé ever since I left you I've been to hell and I'm back. You're my master. I wanna give you all my body and soul. Oh no! ni Two-Face Idibia bẹ́ẹ̀ ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ó wà wọ́n pé ta ló tọ́ sóun kò fi ṣaya pẹ̀lú bá ti ṣe gbọ́n pé hmm, bàbá ti lọ síta ó ti gba ó ti gba Sókótó lọ ó ti lọ Jìgáwá ó ti ṣe orí ó ti ṣe oríṣiríṣi ó wà wọ́n pé ta ló wù kò fi ṣe aya kó fi ṣadé orí òun náà ni Annie Idibia ló padà lọ mú láti fi ṣaya ìgbà tí ìwádìí dẹ̀ lọ díẹ̀ a rí pé àwọn méjèèjì ti ń babọ̀ ọjọ́ ti pẹ́ àwọn méjì tí ń babọ̀ ọjọ́ ti pẹ́ kí Two Face tó wá ní pé à rárá ẹni yìí ló yẹ kí n fi ṣaya àwọn ni ẹni mẹ́rin tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí pé tí ìgbéyàwó wọn sì wà títí di ẹni eléyìí gbogbo ẹ̀ sì ń dùn ó sì ń sọ kùtù wọ̀wọ̀ orin wọn láwọn lọ jó ẹ jẹ́ á lọ gbọ́ promise láti ẹnu Adékúnlé Gold àti Simi nítorí àwọn mẹ́rin tí mo kà á lẹ̀ yìí bẹ́ẹ̀ ni promise ló ṣe òun ló ṣe kíni òun ló dì wọ́n mú ṣinṣin títí di èyí eléyìí ẹ já lọ gbọ́ promise me mo sì wá ń bí.